dadi jí o hmm? kí ló dé láàárọ̀ yìí. mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ kí ló dé láàárọ̀ yìí dẹ́yìn ṣe gbogbo ẹ̀ báyìí. mo fẹ́ lọ bí birthday àwọn Ògúnjídé Táíwò àti Kẹ́hìndé èyí ni wọ́n ṣe birthday wọn èyí gangan gangan òun lọ́jọ́ ìbí wọn. kí wàá ní tí tí mi bá lọ sí báyìí àwọn Táíwò àti Kẹ́hìndé wọ́n máa bínú ọmọ àwọn èjìrè ará àsokùn ẹdújọ bí ọmọ agbórí igi réferéfe ọkàn ní bábí èjì ló wọlé tọ̀ mí ọ̀bẹ kàṣà bẹ́kíṣí ó wọlé alákìsà ó salákìsà adonígba aṣọ búmi kí n bá ọrẹlé kìmí kí n padà sẹ́yìn òṣónú òrèjì rẹ bí onínúure níbẹ̀dùn Táíwò Kẹ́hìndé Abọ́sẹ̀dé àti Abigail èní bí wọn ibẹ̀ ni mò ń jí lọ báyìí bí ó ṣe wáyé ibẹ̀ ní straight. bọ dadi jí o mm-hmm. kí ni ti yín pẹ̀lú tiwọn ta ló ràn yín lọ bẹ̀. ọ tí fẹ́ fàṣì ló ní kí n lọ òun ló ní kí n lọ kí wọn fún ọjọ́ ìbí wọn tó ń ṣe lénìí ṣòmọdé mọ̀ pé àwọn ìbejì báyà bá fẹ́ lọ kí wọ́n ń bí báyìí dé àárọ̀ la gbọ́dọ̀ jí lọ torí especially ẹ̀wà <laughs> ẹ̀wà ló máa ṣe. dadi o ó túbọ̀ sí pé máa fún wọn lówó lọ́hùn nìyẹn. owó kí ni happy birthday jàre igba ọdún ọdún kan ni ẹ̀ ṣèmí agbódógbó níta ikú ò ní pa yín happy birthday mo bọ̀ wá jẹ́ wá èmi olówó ti bá fún yín o.